always kitchen me up. No, tell ló fa bó jẹun sínú sínkì ẹ̀ tí ò fọ̀. Èmi àti Désiré la fi abọ́ tó wà ní kíṣìn so kill ló wá ṣẹlẹ̀? Ẹ̀mélòó ni mo ti sọ fún ẹ wípé kíṣìn yẹn ó di èèwọ̀ fún Because mo rántí ìgbà tí mo dénú ilé gbogbo ẹ look so untidy, unkept, dirty, stinking and everything. Hello babe, má ẹ̀ fà, má tó ẹ̀ fà jẹ̀rí ẹ nínú kíṣìn yẹn Yes. Tiwa Tọ́pẹ́, ẹnìkan ò kí ń lé ẹlẹ́ni nínú ní ti àmì Yeah ilé ọkọ mi lélẹ̀ and kí ṣe tá à ń sọ̀rọ̀ nípa ìkíṣì mi o ò lè sọ pé kí n má wọbẹ̀ fún mi dáná mọ́. sórí kíchìn yẹn ó ṣe ìwọ̀ fún ẹ òun ni mo sọ fún ẹ òun ni mo fi é ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan òun náà dẹ̀ ni mo tún fi bẹ̀rẹ̀ kíchìn yẹn ó ṣe ìwọ̀ fún ẹ ẹ ọ̀rọ̀ ọkọ mi tó wá sọ yẹn ó kọ́kọ́ múnú rùn mí náà sori tẹ́lẹ̀ ni olúwa rọ́kọ̀ mi jẹ́ ọkàn ti ẹnìkan ó lè personalize ẹ̀ bó sori nísìn láàrin èmi àti ẹ ọkọ wa ni.